wà lórí live chat náà jẹ́ ń sáré ṣe ká tó gbàgbé tó ń torí àwọn ọ̀dà ẹ̀kọ́ àwọn ìyá Mohbad nídìí owó seriously sí i wọ́n dẹ̀ ni wọ́n ti ń dáwó fún lọ́dọ̀ gbogbo wọn. Ogun State hmm. ó yẹ kí ogun orí yẹn gan-an ogun ogode ni mo fẹ́ kọ́ but ogun ogun tó ṣe láti sọ pé ogun ogode mo fẹ́ kọ́ ogun ogun state ló ṣàn wá sẹ́nu lẹ́nu mi ogun kàrímọ́ ogun ogun state lẹ́tọ̀ ń ogun ogun state kéwọn ogun ogun state three private jet tó lọ ogun ogun state ogun tá ń jà lórí bí láti jọ ogun ogun state ẹ̀ta ká ogun ogun state sọnù lónìí ó tẹ bá wọlé ẹjọ ẹ jẹ́ sọ eléyìí. make i comb my hair small <laughs> ogun state ogun ogun state <laughs> ká tó máa lẹ́jọ́ ẹ bá mi ṣe ẹ̀ẹ́dẹ̀ bá mi sọ pé àwọn ogun oògùn tó sápamọ́ sínú sísítẹ̀mù wa olúwa finá lè jáde o <laughs> ogun ogun stéètì ogun alọ́ni wọ́n lọ́wọ́ gbà ogun ogun state ẹja sọ̀rọ̀ tó ń wò àwọn ẹbí Mohbad ẹ bá mi pè wọ́n ẹja sáré sọ̀rọ̀ òun tó dà pé wọ́n wá ogun kiri kán má gbàgbé ìtí tó ń sọ ń jọ́sí àwọn èèyàn ti fẹ́ gbàgbé ẹ má jẹ́ àgbàgbé o ohun tí ogun state bá ti ṣe fún yín nísìn bring them to book o <laughs> okay don't cover you ti o alright ogun ogun state. Hmm ẹ̀yin tẹ́ bá dẹ̀ wọlé tẹ́ wá látògò state náà ẹ pẹ̀lẹ́ o ẹ kàn sọ júnù kẹfọ parí ni ok heavenly lord ẹ ṣé o we thank you so much because you are our daddy a dúpẹ́ fún yín lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ owó ni wọ́n jí ni wọ́n kó sákàǹtà wo obìnrin àwọn tó ràn mí lọ tó sùn mí sí kóòtù ní Canada ogun Ogun state ni <laughs> bẹ́ẹ̀ ni àwọn tó gbọ́ ọmọ tó fẹ́ yàwó tó fẹ́ ọmọ wa tí wọn ò jẹ́ kó bá wa sọ̀rọ̀ tó fi sọ́dọ̀ ogun tó sọ di wàhálà Ogun State ni o ogun Ogun State àwọn tá a pàdé tó gbalẹ̀ tó gbowó náà làwọn kéde Ogun State ni o Ọlọ́run àwọn tí wọ́n tó torí gba three private jet i mean presidential private jet mẹ́ta ogun Ogun State náà ni o Kàrímọ́túndé ogun ogun ni o Ọlọ́run ogun ogun yọ wá lẹ́nu ẹlẹ́dàá gbà wá o ibù tóun ta fẹ́ sọ̀rọ̀ ń sí Ògùn state ló ti wá ó lóun ríran àwọn Ògùn state wàá máa ríre kúrin gbà mí ó rí ìran ó ní owó Mohbad wà lọ́wọ́ àwọn kan ẹnìkan péré ló dárúkọ lára wọn láti jọ náà kò sọ mí mọ́ o Ọlọ́run afẹ́kẹ́ bá wa ṣe ogun Ògùn state àṣẹwọlẹ̀ ní kẹ́ bá wa ṣe gbogbo ogun gbogbo ogun ni kò bá wa ṣẹ́ gbogbo ogun Ògùn state tó dìde sí orílẹ̀-èdè wa àtàwọn ará ilé wa ni kò bá wa ṣẹ́ o má má ṣẹ́ kọ̀ọ̀kọ̀ gbogbo ogun ni ò bá wa ṣẹ́ àti tí Kogi state tó bá dìde sí mi o gbogbo ogun ni kò bá mi ṣẹ́ gbogbo ogun ni kò bá mi ṣẹ́ àti tàrá ilé tí wọ́n bẹ̀ tì mí tilé bàbá mi gbogbo ogun ni kò bá mi ṣe àtogun Ògùn state o gbogbo ogun ni ó bá mi ṣe ah! àwọn Ògùn state ló wà ní orí oyè ńgbà tí ah! I can't forget I can't forget Ọlọ́run ogun Ògùn state tó ń jà wá lọ́wọ́lọ́wọ́ tó ń ja orílẹ̀-èdè wa àṣeré o Ọlọ́run jọ̀ọ́ wa ṣe ogun náà àwọn ogun Ògùn state tó sápamọ́ sínú system yìí tó wọlé tí wọn ò fẹ́ jáde mọ́ nínú system Canada ọlọ́run bá wa ṣe ogun náà àwọn ogun ajánilé kaná fi atẹ́gùn sí ogun ajẹnifẹ́ni ogun mọ́ àwọn èèyàn ní godfather ní godmother kọ́ dẹ̀ máa pa wọ́n olúwa bá wa ṣe ogun náà <laughs> ogun ogun tó máa ṣojú wípé wọn ò ṣe nǹkan kan tó sì ń ṣèkà fún yàn ah, ogun ogun adọ̀bálẹ̀ gba etí ọlọ́run jọ̀ọ́ bá wa ṣe ogun náà gbogbo ogun tó ti ń jà wá lọ́jọ́ tó ti pẹ́ more than thirty years míì nínú ogun ogun ó ti fẹ́ wọ ó ti fẹ́ wọ sixty years bẹ́ẹ̀ ni ogun ogun àti ogun ogun pa ọlọ́run bá wa ṣe ogun náà pátápátá ni kò ṣe má jẹ́ ká rogun náà mọ́ ẹ sá fún àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ nípa ẹ̀wù ẹ̀yìn wò ẹni kó wo àwọn ogun ogun ni bẹ́ẹ̀ ni ẹ sọ fún ọmọ nàìjíríà lónìí àti èmi pé kí a wo ogun ogun ẹ ó bá wa ṣe bí ẹ ṣe bá àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ṣe ogun òkun pupa lórí ọ̀rọ̀ fárẹ́ò ọ̀rọ̀ àwọn ọmọ íjíbítì ọlọ́run kì í ṣe ọmọ íjíbítì ló bá wa fà báyìí o àwọn ogun stéètì wọ́n ti jà wá lógun ti pẹ́ a dẹ̀ ń sí àwọn èèyàn ní bẹ́rẹ̀ pàkó wọ́n kọ̀ ah! until tí wọ́n cause the problem wọ́n gba three private jets sílẹ̀ wọ́n fa big embarrassment ó di nǹkan tí àwọn èèyàn gan wọ́n pa lọ́lọ́ ah wọn ò lè sọ nítorí pé kò ṣe testimony tó dára ogun ogun ó lọ bá wa ṣe gbogbo àwọn tí ogun ogun ń jà lọ́wọ́lọ́wọ́ ó lọ bá wa ṣe ogun náà a lè máa sọ bí ẹ̀rín ọlọ́run ẹ kò mérí ẹ kò sì máa wàdà ogun ogun jà mí ti pẹ́ ogun ogun tó jà mí lọ́jọ́ tó ti pẹ́ ọdún ṣe ogun náà láṣẹ wọlé àṣẹ wọlẹ̀ ni mo fẹ́ wẹ̀yìn wò kí wọ̀ tán àtòsí kí wá iwájú ẹ̀ tí kí má rogun náà mọ́ ogun ogun tó jà mẹ́ ó yá o hmm. ẹ parẹ́ àwọn ogun ogun tó sì kù tó fẹ́ máa jẹ́ bad example <laughs> láti máa fa wàhálà lójoojúmọ́ kéèyàn má bàa sinmi ó lọ́ bá wa ṣe ogun náà ogun ogun àti ogun pa olú àṣẹ ogun náà ogun ogun àti ogun pa àwọn ogun á máa ṣogun ogun ogun àti ogun àti ogun pa ọlọ́run ṣe ogun náà ogun tó jà wá olúwa ṣe ogun náà ogun tó jà wá olúwa ṣe ogun náà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lórí kò ní í padà mo fẹ́ sọ̀rọ̀ olúwa bá mi sọ olúwa gbẹ́nu mi sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ó di àṣẹ ó di agbára bẹ́ẹ̀ lórí kò ní í padà ẹ̀mí mọ́ gbàkóso ayé mi jésù olúwa wa àmín. ẹ káàbọ̀ ẹ jẹ́ ká sáré sọ ṣé ẹ má gbàgbé o àdúrà tí mo lè gbà ó lè dà funny things but you don't count it like a joke okay because nígbà tí mo jókòó mi jẹ́jẹ́ lẹ́kọ̀ọ́ ẹnìkan tún send ẹ má send nǹkan kan nínú eh, rubbish kan ẹnìkan send nǹkan pé ẹ wù mí ńkọ́ ogun Mohbad pa ọ̀bẹ yẹn tí ó ń gbà tán máa ṣe àríwísí ẹni ṣáà ń sọ̀rọ̀ bíi akálòlò báyìí Ọlọ́run dáríjì mi <clears throat> ṣé mo pé tẹnu bá tì oríṣiríṣi ẹnìwé ṣáàmì ìfẹ́ describe ẹni yẹn so ìwọ tó bá ń send the nonsense yẹn please I beg you in the name of God don't send it to me alright pé ṣáàtì kan tẹ́nìkan ṣe tí ì ṣe pé ṣé o ti rí àwọn ọ̀rọ̀ tí a fẹ́ sọ evidence yàpá ó yàgbá tó bá gbọ́ pé ó ti yàgbá yá sí ó pọ̀ gan it's too plenty it's too many okay èmi mi kì í gọ̀mù bọ́dì pẹ̀lú yàn ṣó ti yé mi dẹ̀ i say the truth the way it is okay a lè máa joke but it's not a joking matter ẹ̀yin family Wùmí i mean ẹ̀yin family Mohbad tẹ́ fẹ́ jogún ẹ má gbàgbé ọ̀rọ̀ Tóun Ọ̀nàjọ́bí ó wà níbí but in these days mi ìfẹ́ máa fi àwọn èèyàn sórí platform mi making some things you know mi mo wọ́n mọ̀ Tóun is a she's also popular She's very they, she well known but kí ṣe pé èèyàn ló mọ̀ àwọn èèyàn tó mọ̀ mí wọn ò mọ̀ àwọn èèyàn tó mọ̀ ò mọ̀ but ní Nàìjíríà yẹn ṣe mọ̀ pé no be small thing so lọ nígbà tí Mohbad ṣe kú ṣe mọ̀ pé ó jáde ó wá display like a, a pastor like a prophetess and that's why today we preach about uh, touch no man minority do my prophetess don't know am torí tó man so no no náà claim prophetess at the prophet Don't máa ń prophetess Me ò sọ pé wọ́n kọlù àbí wọ́n kọlẹ̀ wọ́n lè pèèyàn kọ́lọ̀ ń kọ́ okay <clears throat> so me ì sọ pé lọ́run ti kọ̀ bọ̀ ti by their fruit you shall know them ó paro parọ́ mọ́ ọmọ Ondo state kan nígbà kan mi lè gbàgbé ẹ̀ láti gba ẹmọ́tí máàkì tó ń that's two thousand and kìíní náà election tó ń Ni kan tó ṣe lé that's been five or six years ago so ó pa irọ́ ńgbà yẹn ah ó pa irọ́ báyìí irọ́ yẹn kò síbi tí ẹnìyẹn lè wẹ̀ sí ó pa irọ́ ó ti yé tóun náà máa ń pa irọ́ gan so tóun ó sọ ní ọjọ́ yẹn pé ẹ mọ bọ̀bọ̀ tán pè ní Abíọ́lá yẹn tó ń ṣe kinní kan fún gọ́vnà ó dà pé pa of gọ́vnà ọ̀yọ́ I Kwara State ó ní wípé ọlọ́run sọ fóun ipe owó Mohbad wà ní ọwọ́ Bíọ́lá abẹ́ ti gbàgbé ni ẹ̀yin tí wùmílẹ̀ wá ṣe wùmílẹ̀ ń sọ ẹni báwo ni ti ẹni yẹn kẹ̀dẹ̀rẹ́ Abíọ́lá àdẹ̀gbọ́ pé close mọ́ Mohbad náà ọ̀rẹ́ ni wọ́n náà jọ jẹ́ ṣé ti yé bẹ́ẹ̀ yẹn látìgbà tó ti sọ yẹn ẹ jọ mo fẹ́ bèrè question kan ṣé Wùmí ni ni Tóun Ọ̀nàjọ́bí ń sọ̀rọ̀ fún nígbà tó jáde nípa ọ̀rọ̀ Mohbad mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni tó lórí burúkú kan sọ pé wọ́n ní ẹ̀ Wùmí gun ní ọ̀bẹ níbo ló ti gun kò nídìí kí ẹ máa pẹ̀pẹ̀ fún wa kẹ́dẹ̀ máa pajá lọ́bọ̀ fún wa bí ipa àdá nǹkan kan mọ̀ ẹ sọ àti sọ pé kò sí nǹkan tó ń bọ̀ lókè tílẹ̀ ò bá a sọ pé kẹ́ ẹ sojú abẹ́ǹkù kẹ́ yé beat around the bush ẹ yé pẹ̀pẹ̀ mọ́ ṣé ti yẹ yín bẹ́ẹ̀ torí ẹni tọ́rọ̀ ìgan wùmí gangan she's from ẹ̀pẹ́ ìyá ẹ̀ wá láti ìjẹ̀bú ṣé ti yé bẹ́ẹ̀ bọ̀ ti bàbá ló máa ń lọ ọmọ ní ilẹ̀ káàrọ̀ òjìrè nílẹ̀ ìwàṣà ní whole Nigeria mo fẹ́ bèrè lọ́wọ́ yín ṣé story yẹn tí tó ń ọ̀nà ọjọ́ bí sọ ń gbà yẹn ṣé wùmí ló ń speak fún ṣé wùmí ló máa jáde mo kàn béèrè ní o tó bá jẹ́ wùmí ká mọ̀ ó ní owó wà lọ́wọ́ Bíọ́lá ẹ́ eh? ìyá Mohbad àti bàbá Mohbad àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ìdòwò ṣọmọ pé gbogbo ilẹ̀ máa lówó lò ẹ ní ìdòwò gan I tell you you need money kò sẹ́ni tí ò ní ìdòwò but bẹ́ẹ̀ ṣe ní ìdòwò yẹn because ẹ wò pé ẹ fẹ́ store owó sílẹ̀ so that for your future because you believe that your bank bank yín tí ẹ ní tó jẹ́ ti Mohbad tó jẹ́ Mohbad yẹn ó ti fold up ṣe ti yẹn mẹ́yìn so you are looking for a way to just store money you know so mo dẹ̀ wá sọ etí ẹ tó wọ̀n lọ́jọ́ bí sọ ń gbà yẹn ẹ jọ ẹ̀yin olórí i'm sorry to say to use this uh, f word it's not good ṣé Bukky ò lè sọ ọ̀rọ̀ yẹn kò lè dá orúkọ tó wọ̀n lọ́jọ́ bí owó tí ó sọ nígbà yẹn torí up till now wọn tí ìbá declare Boya kan sọ pé òkè bóyá orí orí jọ orí tó wọ̀n lọ́jọ́ bí Boya orí ẹ̀ dàrú ni o bóyá àwọn kan kó dé a rí look sound kò ṣe pé bóyá orí ẹ̀ yìí but tó bá jẹ́ pé wèrè torí ìgbà míì wèrè á máa tẹ̀yàn o and again according to the kínní wọ́n sọ fún wa pé in a day but kì í ṣe yẹn ni nísìn wọ́n sọ pé everybody has to be mad for some second like o gbúdọ̀ bínú ayọ̀ anger has to be ní everyday ṣètò ṣètò but títí ẹ̀yẹ ó lọ sórí òkè alákejì ó lọ sí arákejì ó dẹ̀ ń sọ ọ̀rọ̀ ní ọjọ́ yẹn pé prophetess pásọ̀ kan tó dúró síwájú ẹ̀ ó lóun bá òkú sọ̀rọ̀ ó dẹ̀ tún sọ pé ó ní kì í ṣe òkú tóun ti máa ń bá sọ̀rọ̀ pé wọ́n ti pọ̀ gan please give me one of your phone lálẹ́ borrow me one of your phone ó ní pé kò ń ṣe òkú tóun ti máa ń bá sọ̀rọ̀ ó ti ẹ̀ ń bòkú sọ̀rọ̀ kò sí tó kàn mí pẹ̀lú yẹn ṣé ti ṣe yín mẹ́yẹn àwọn tó bòkú sọ̀rọ̀ nínú bíbélì sọ́ọ̀lù ló bòkú sọ̀rọ̀ gbàtọ́ lọ́hún dẹ̀ fílẹ̀ ló bó bẹ̀rẹ̀ sí bòkú sọ̀rọ̀ ṣé ti ṣe yín sọ́ọ̀lù àwọn tó bòkú sọ̀rọ̀ àwọn abòkú sọ̀rọ̀ yẹn wọn àwọn israeli wow àlelẹ́bù ah, kankan nìyẹn o it's raining so much no ó kàn ṣó ni náà mo dẹ̀ fẹ́ ká lọ sínú iṣẹ́ ọ̀kára àbọ̀ so gbogbo àwọn tó bòkú sọ̀rọ̀ nínú bible ẹ tó máa ń bòkú sọ̀rọ̀ àwọn abòkú sọ̀rọ̀ nínú bible àwọn àlùjọ̀nú èèyàn àwọn tó wà demonize àwọn tó ń lu agbára òkùnkùn àwọn tí ẹ̀mí ọlọ́run ti fi sílẹ̀ ṣó ti yé yín àwọn ló máa ń bòkun sọ̀rọ̀ ṣó ti yé yín bí according to bible bá ṣe rí kà ṣó ti yé yín ẹ̀yẹn bọ̀ tó ní òun bá òkú sọ̀rọ̀ bọ̀ tí òkú bó tó bá sọ̀rọ̀ yẹn is not my business bọ̀ tí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ní Mohbad ń bá òun sọ̀rọ̀ ó ní Mohbad ní kí wọ́n máa bẹ̀bẹ̀ fóun pé kò dé ọ̀run ó wà lágbede méjì àti ayé pé ó lóun ò nífọ̀kànbalẹ̀ òun rẹ́ẹ̀sì o ṣó ti yé yín torí pé tóun máa ń sọ fáwọn èèyàn bí wọ́n ṣe máa ń ṣe kí ni ó máa ń ó mọ bí àwọn èèyàn ṣe máa tó máa dọ̀rùn tó ṣe máa ń settle down ó ti yé ó ní Mohbad sọ fún gbàyìn pé òun ò tí ì settle down o kódà wọn ò tí ì fún un ní accommodation pé torí bẹ́ẹ̀ tó wọn bá dẹ̀ bá òun gba owó òun lọ́wọ́ Bíọ́lá kíútà Biola. póun ò ní gbà o pé owó ẹ̀ páwọn mẹ́ta ni bọ̀tẹ́nìkan ló sì dárúkọ fóun dé tó ń wọ̀ mọ̀ jáde láti ọjọ́ yẹn kó wá sọ àwọn méjì tó kù Cute Abiola tó dẹ̀ sọ náà níjà wọ́n kàn take ẹ̀ bí joke àmọ́ ọ̀rọ̀ yẹn ló wá di tòótọ́ ń sìn tí wọ́n hámà ọmọ kan tó ń ṣe bí ẹni máa pa Ogun State náà dẹ̀ ni tó ń ọ̀nà jọbí kì í ṣe rá o ọmọ Rẹ́mọ náà ní Ogun State náà ni ṣó ti yé yín ọjọ́ tí Bukky Jesse ti ń sọ ọ̀rọ̀ ó kàn dárúkọ tó ń lọ́jọ́ kan níbi eré kò mọ̀ hámà ẹ I want to ask you question ẹ rò pé ṣé Wùmí ni gbogbo wọn ń sọ̀rọ̀ fún ṣé Wùmí ni wọ́n ń sọ̀rọ̀ fún ìbéèrè ni o ìwọ tó wọnú inbox mi wá tó wá jáde tó rò pé o fẹ́ convince mi ṣé Wùmí ni wọ́n gbogbo wọn kàn ni wọ́n ń canvas fún I want to know ṣé Wùmí Wùmí ni gbogbo wọn ń sọ̀rọ̀ fún ni wọ́n láìkí Wùmí tó dá ẹsẹ̀ ni àbí kí ni wọ́n sọ̀rọ̀ fún ta ló wà nínú ìgò tó ń jẹ́ gin and let me tell you tẹ́ bá wo àwọn ṣáà tí mo ti ṣe tẹ́lẹ̀ mo sọ̀rọ̀ ní pẹ̀láṣẹ pẹ̀lẹ́nu mi kódà tóun ò use mọ́ ọba èyí tí wọ́n ń drag yẹn ó ní ẹni tí tóun use mọ́ ó ti yé ó sì ní kákọ́ọ̀sì tí tóun wà kákọ́ọ̀sì ìjẹ̀bú kákọ́ọ̀sì àǹsọ̀mù àwọn kan náà ní fórí ọ̀mù ni wọ́n wà ẹ máa sọ sí ẹ máa sọ now tẹ́ ń throw a lot of story a lot of things tí ìyá Mohbad jáde a mọ̀ pé bóyá òun náà tún wá try láti máa bóyá òun náà create drama kan ó fẹ́ kí gbogbo ayé you know ó kò tún fẹ́ create drama because nǹkan tó ń fẹ́ kán gbé lọ́jọ́ òní nìyẹn that is Sunday nǹkan tó ń fẹ́ kán gbé nìyẹn nítorí pé ọ̀rọ̀ kí lorúkọ ẹ̀ náà gẹ́ lady tó kú yẹn tó ń pè ní Àdùkẹ́ Gold tó ṣe tó ń ṣe ẹ̀bẹ́rì lánàá Àdùkẹ́ Gold ṣe mọ̀ pé ẹni tó jẹ́ mánéjà Àdùkẹ́ Gold tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó dárú orúkọ tó dá yẹn ṣe mọ̀ pé ọmọ Ìjẹ̀bú ni a lè máa sọ̀rọ̀ bí eré Only I don't mind you you see this Wumi, Wumi and mobile family they are both useless and greedy okay ṣe what wo mi they are greedy. Come on, mobile only owó lè divert mi kọ́mọ́ ogun tí o máa bá pàdé tó bá fẹ́ àwọn èèyàn family and never shop ó dẹ̀ pọ̀ gan tó bá jáde láti inú family and never shop àwọn ogun tó máa bá pàdé nìyẹn tó bá marry láti inú àjàjà kó tún lọ jáde láti inú family and never shop ó tún wá lọ fẹ́ family and never shop tí ẹnìkan nínú wọn bẹ̀rẹ̀ sí ẹ wá fẹ́ máa bẹ̀rẹ̀ sí shop díẹ̀díẹ̀ ẹ ti understand kí wọ́n máa ní shop shop shop díẹ̀díẹ̀ little little money irú nǹkan tó máa ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀ ní tó ṣe lára àwọn nǹkan tí àwọn problem nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn people you know some people tó ń bá ti wà. Wa so ṣẹ́rí téèyàn bá poor to some level that wọn ò tí ì rí tó wọn bá rí owó ṣó ti yé bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń fa ó máa ń fa wickedness náà nínú system ó ti yé yín ẹ mọ̀ pé bẹ́ẹ̀lì kan sọ pé tí ìnira bá pọ̀ ó máa ń jẹ́ káwọn èèyàn di oríṣiríṣi nǹkan ni ó ti yé bẹ́ẹ̀ yẹn so wọ́n ní àwọn common things tí ó ń ṣẹlẹ̀ tó dẹ̀ pé ó ṣẹlẹ̀ ní thousand of people ẹ máa rí pé ilé àmà sọ pé instead tí èèyàn bá kú tí bàbá kan bá kú àbí ẹnìkan bá kú ìbájọkùnrin àbábọ ẹja bájọ obìnrin instead of kan kó ogún ẹ̀ tó bá ti bímọ kan máa fi kan máa fi tọ́jú ọmọ kan dẹ̀ àbí kan wọ́n dọ́fà ìfọ́mọ they won't do that tí wọ́n máa béèrè bí wọ́n ṣe báwọn family tí ò bá ṣọ̀rẹ́ àwọn tó ti ẹ̀ pa gan tó jẹ́ pọ́n tó lọ́wọ́ nínú pẹ́ frustration tó ń frustrate ayẹ wọ́n á tún máa béèrè fún right nínú ẹ̀ so it's a normal thing so but let's forget about that ṣó tiẹ́ wọ́n greedy wọ́n greedy but wọ́n tó bá greedy òun sọ ń sìn pé lára nǹkan tí tó ń sọ nìyẹn ẹ má wave ẹ o you know Emma wave we have the video but these days i don't fun of But he share a part of it lónìí New, òru ní Canada time i deleted it again do you understand so tóun ta ló ń sọ̀rọ̀ fún ṣé Wùmí ni gbogbo wọn jáde support ńgbà náà they are supporting somebody Talo ló béèrè fún Mohbad pé ta ló sọ pé Mohbad gbúdọ̀ wọlẹ̀ dandan ní ọjọ́ náà a lot of things gbogbo ọmọ tó ń jáde tán sọ sí ẹ̀mú pé wọ́n sì ń sọ sí ẹ jáde wá ogun ogun ogun Karimo ẹ jáde wá kẹ wá ṣe kí ni kẹ wá sọ̀rọ̀ a fẹ́ kí wọ́n sọ̀rọ̀ in tí wọ́n fẹ́ sọ yẹn ṣó ti yẹ yín bẹ́yẹn ẹ̀hẹ́ a fẹ́ kó sọ ìrísì tí gbogbo èèyàn dẹ̀ fi sọ nǹkan tó sọ láti ilẹ̀ torí nǹkan tọ́lọ́run bẹ́mi sọ tọ́lọ́run dẹ̀ reveal ìfẹ́ mi up to date I cannot forget something àwọn márùn-ún ṣó ti yé ó di ìmùlẹ̀ wọ́n bo bí ìmùlẹ̀ but obìnrin wà ń bẹ̀ but the five yẹn ó jẹ́ bóyá ìdígi márùn-ún ṣó ti yé yín ẹ̀yẹ ìdígi tí mo mí pé different version of killing that boy I remember then I reveal what God I I I think I, I try to explain what God revealed to me after bíi days tí mo ti ń gbàdúrà tí mo wà emotional disturb gan that time yẹn you understand the Lord reveal a lot of things to me and nígbà yẹn gan revival òkùnkùn ṣe revival ní ọlọ́run gbọ́ òkùnkùn ṣe revival ní àwọn facilities that are surroundings kan and they need people like this ṣòtìyé so Wùmí tí gbogbo wọn pariwo sìn tó bá jóun ṣé mọ̀ pé tó bá a sọ fún yín pé tó bá ti jóun tó bá ti jáde jáde wá tí wọ́n mú evidence tí ìjọba náà sọ pé evidence báyìí ó ti yẹ yín tìjọba máa ìjọba ló ní ẹjọ́ láti ṣe ìdájọ́ fún anybody but a máa máa sọ fún ẹ̀yin pé tó bá yá o tó bá pé bóyá violence ló ló lead sí ikú ẹ̀ tí mo dẹ̀ ṣótiyé a máa sọ pé tí violence bá ti wà ní relationship àbí tó rí ọkùnrin tí ò fún ẹ ní respect àbóbìnrin náà tí ò bá ṣe because some men some women wọ́n máa sọ pé àwọn ọkùnrin tó obìnrin tó bá ń wọ́kọ míì sọ pé kò dáa kéèyàn ṣe dáadáa nínú ilé o there's nobody to máa treat good to máa sọ pé àfi tó bá ti ní mental problem nobody to máa treat good to máa treat ẹ bad tí o máa sọ pé tó no normal anybody to máa ti tó treat dáadáa tó treat ẹ bad ó ní issue àbí kó jẹ́ pé a dáa ó dẹ̀ ti múlẹ̀ pẹ̀lú issue láti máa ṣe burúkú ṣó ti yé bẹ́ẹ̀ yẹn tó bá dẹ̀ ti ń ṣe burúkú yẹn wọ́n máa fún ní promotion a máa fomi ojú èèyàn a máa fi gba promotion ṣó ti yé so Tóun Ọ̀nàjọ́bí là ń sọ ń sìn Tóun Ọ̀nàjọ́bí ó mà ní kí o tàbí ó ní kí Abíọ́lá ó lówó Mohbad wà lọ́wọ́ ẹ̀ ẹ dẹ̀ rí pé àwọn bàbá Mohbad àti ìyá Mohbad wọ́n nídìí owó tó bá pẹ́ gbogbo yín lẹ máa lówó lò ó ní bọ̀bọ̀ kan báyìí tó máa ń ó máa ń wá sádùúgbò wa mẹ́rin máa ń tọrọ owó ojú ẹ̀ fẹ́ṣẹ́lẹ̀ ojú máa yàn ọ̀fọ́ o tó bá ti ní lòun gbàdúrà fún yàn ó máa ṣe pé systematically ó máa oníbàárà ni ó máa ń wá sí ó máa ná ìjọra gbogbo Èkó federal yẹn gbà ẹ́ lọ́hùn ó máa ná gbogbo Èkó yẹn máa gbà míì ìfà tó máa ń lọ gbà míì tó tún yá tó lẹ̀ pé wọ́n bọ̀ síṣẹ́ ó ṣà máa ń lọ káàkiri wọ́n máa sọ pé gbogbo yín lẹ máa lówó lò ẹ ṣàánú ohun torí ọlọ́run gbogbo yín lẹ máa lówó lò all of them wọ́n need owó seriously do you understand wọ́n need owó seriously wọ́n dẹ̀ ní owó wọn ó wà ní ọwọ́ cute Abiola Abiola ò jáde ti títí tí ò ní torí the beginning of this issue they are cashing cruise they are making fun of ọmọ yẹn nígbà tó kú mo dẹ̀ sọ nǹkan kan let me repeat myself again and again orí video orí platform kan ni wọ́n kọ́kọ́ post Mohbad sí pókú ní orí Facebook nítorí mo ní TikTok mo ní YouTube mo ní Instagram I'm not there right now ṣùgbọ́n níbi tí mo ti kọ́kọ́ rí mo kàn ní go through Facebook ní ọjọ́ and I saw amẹ̀bọ yorùbá kan eh, kiri kan kì í ṣe amẹ̀bọ̀ amẹ̀bọ̀ yẹn pé méjì ìkan yorùbá mo dẹ̀ rí i pé wọ́n pòsì amẹ̀bọ̀ àwọn wá pòsì mohbad ibi tó ti ṣerun tó ṣerun tó kò mọ́run yẹn ni wọ́n pòsì níjọ́ yẹn ibi tó ti gbé fóònù dá tó dà pé ó ń wo fóònù tó jókòó bọ́ọ̀ì kan àmì lady kan báyìí mi ò mọrúkọ ẹ̀ ó bara jẹ́ pé you can't tell me mohbad is dead mohbad is dead wọ́n kàn post ẹ̀ sórí platform yẹn ẹni ẹ dẹ̀ rẹ́rìn-ín ó dẹ̀ ṣe emoji bíi pé òun kúrò ń bẹ̀ kò kàn òun o òun kúrò ń bíbá òun sá kúrò ń and I slept that very night before a day before that day a day before that day I have a dream again and again the Lord revealed to me that the celebrity are using people also for sacrifice celebrity of Nigeria they are using people for sacrifice bí àwọn kan ṣe wà nínú clique Nigeria, pọ̀ gan o clique nàìjíríà and then I started praying mo jí ní òru ìdájọ́ ọjọ́ yẹn and I started praying all the celebrity using people for sacrifice the Lord should reveal all of them do you understand pé gbogbo àwọn celebrity tó ń fi èèyàn ṣe ètùtù àtàwọn tó ń pa àwọn èèyàn pé kọ́lọ́run kó reveal wọn may God Almighty should expose them ẹ lọ wò ó ṣé Mohbad ó dà pé wọ́n sin òkú ẹ̀ ní wọ́n wọ́n ti sin ní just mo sọ torí ọjọ́ tí wọ́n ló kú yẹn ẹ ṣáà mọ̀ pé wọ́n má lè dìde ọjọ́ kejì ni tán ni wọ́n ní wọ́n lọ sin kíákíákíá so ọjọ́ kejì ọjọ́ tí mò ń sọ yẹn ni àti the chat tí mo ṣe yẹn bóyá on the twelve or thirteen ni mo rí ṣó yẹn èmi dẹ̀ ti gbàdúrà mo ti jí làárọ̀ mo ti gbàdúrà èmi ò dẹ̀ tí ì mọ̀ pé ọmọ kọ̀ọ̀kan ti kú bí mo ṣe ní pé kí Ọlọ́run expose ṣó ti yé that trigger the gbogbo sin tó ti lọ sin ọmọ yẹn tó rò pé ó ti parí bẹ́ẹ̀ ni kì í ṣe ẹni tó ní kọ́ lọ wú prayer that I pray that day than God and I gave the message that God revealed something to me ó tọ́ ni àbírọ́ ó tọ́ ni kì í ṣe rọ̀ be of recent kó tó di two days tí lady tí wọ́n pè ní jami àdùkẹ́ gold yẹn kó tó kú mo rí i pé wọ́n kó abẹ́rẹ́ wo tell me let me tell you ẹ̀yin tí mo challenge yín tí mo ti dárúkọ yín láti àná àbí láti last week when you come for me I'll come for you spiritually and physically ẹ má jẹgba because we are saying nothing but the truth and we are saying no to bad to killing to ritualist, to nonsense you are putting sadness to people's home to people's life, causing confusion, commotion in society, and then you want to be happy. You don't want anybody to talk about it. Ayé ó dẹ̀ pé ti ṣí èrè ẹ̀yin ẹ̀. Ẹ̀yin tá a dárúkọ yẹn tó dẹ̀ pé orí yín gbóná ti ṣe kiri. ti ṣí èrè. ti gbọ́ pa ṣí èrè rí kì í this time around. Ẹ ti ṣí èrè. Abọ́lé burúkú làwọn eléyìí wọ́n wá fi rẹ́rìn tell me the people ẹni tó post fídíò yẹn àtẹni tó ní page yẹn up to date you will know some things also from this for you to know that the boy was killed is not i don't think he be i, I don't think I, i don't think Wunmi Wunmi is not on Facebook we nobody know Wunmi the people who kill Mohbad the people who are behind the death of Mohbad are actually part of them òun ló rànnù fídíò òun ló rànnù page yẹn ẹni tó dẹ̀ fi ṣe page yẹn mi ò sọ pé nìyẹn lónìí o ẹni tí wọ́n fi ṣe back tí wọ́n fi ṣe picture yẹn nígbà yẹn kó tó di pé wọ́n wá ṣèǹjẹ́ was kábíyèsí ọ̀nìrìṣà mi láwọn lónìí o mi ò sọ pé àwọn ni o mi ò dẹ̀ sọ pé àwọn lónìí tó nígbà lè máa sọ pé ẹ ó bú kábíyèsí anybody don come for me o nobody will keep their own children and destroy people's children You have been turning a lot of people to mad people. And it's not a good thing in our society for people to be using people for sacrifice. And what don't build the orílẹ̀ those who are building, they don't destroy. Only destroyer don't build anything. They only there to destroy people. Why will you be looking at them? And they want to continue in the system. They are initiating, they are they, they, they're supporting each other. They are giving more support to their to themselves. In fact, they are evangelizing to their kingdom to kill more. Okay? And that's why today somebody, some people, be ò sorrow. sọ̀rọ̀ kankan wọ́n máa nobody kan lè lo anybody láti against me. Okay? Nobody, I can tell you. Nothing but the truth. No ṣe ń post àwọn kan, eh, they give money to Bobrisky, to ṣe kìnnìkan kìnnìkan. When it is time, government will do whatever àti àwọn tó ń fi owó wọn náà sponsor we tell you if the government are not doing the right thing the the bullshit tán bá rubbish tán fojú tán neglect tán rò pé wọ́n súnmọ́ wọn tán rò pé wọ́n lẹ́wọ̀n they will finish them up I tell you, you don't cover your sin. You know your sin, your problem of your country is like your sin. When you cover it, the Bible say you will not prosper. But those who expose it, he said, I'm faithful and just to forgive. Ẹ gbọ́ àbẹ́ ìdáhùn nínú méjì ni yorùbá amẹ̀bọ kìíní yẹn ìwọ tó gbé kìíní yẹn wá ṣọrẹ o mi ò understand ok mi ò mọ nǹkan tó gbé wá o mhm. i don't know what to mi ò mọ tó gbé wá báyìí o owó ni mo fẹ́ star ni kí n fún mi ẹyẹ fún mi ní nǹkan àjò torí pé ó ti yẹ yín inú ìjìnà jọ̀rún lọ. please tí ikú ọmọ náà bá dùn wọn níjọ náà ṣé wọn máa pòsè wọn máa sáré bẹ́ẹ̀ yẹn pé wọ́n ti sin ó dẹ̀ ti lọ nìyẹn who owns it i wish those page kì í tiẹ̀ ń ṣe léyìí tí mo ní kó tó ń ṣe kínní lẹ́jọ́ mẹ́ta kò wá fún mi but wọ́n máa máa ṣe wọ́n máa ṣe bí ẹni thirty eh, years kíkẹ́ you cannot do yẹn you cannot do any nonsense ọlọ́run máa bẹ̀ tiẹ̀ ó dẹ̀ máa bá mi kọ́ńkà ẹ̀ lágbára Kristi bẹ́ẹ̀ ni ó sọ ó sọ ní ọjọ́ yẹn wọ́n post ẹ̀ and they are laughing and then tí wọ́n wá post sí pẹ̀lú ọmọ yẹn pé ti kú ó ní i can't believe Mohbad is there oh what happened to Mohbad he was crying omi ń jáde nímú ọmọ yẹn ẹni tó ọgá ẹ̀ tó ń sunkún yẹn and ẹni yẹn dẹ̀ rẹ́rìn ẹni tó post ẹ̀ yẹn pé Mohbad is there ah, ah i can't be peaceful ó dẹ̀ rẹ́rìn who owns the platform who owns the platform the beginning and the people using people for ritual don destroy system they need to be demolished they need to do what they need to be demolished Tori be, gbogbo ẹnikẹ́ni tó máa ń fi èèyàn ṣe sacrifice tó bá wà nínú system àti around wa may Almighty expose and destroy them may the secrets of the wicked people be exposed yes may the wicked souls who destroy people may their secrets be exposed to the whole world and they be slain May Almighty God raise his standard against them. Amobere ni o. Tonwa no jobi came out acting like a person that have the spirit of God. And that is why, and some people who also, I mean, practice, who are also pastors or practice fake You eh, know, God is not a fake um, God Christianity is not a fake uh, Christianity but some people are hurting under some things you know to you know don't behave and he also tún lọ sára kejì ń jọ and he was giving prophecy i mean like pé uh, bọ̀bọ̀ yẹn that boy that uh, he has money so owó to wà lọ́wọ́ wọn níjọ yẹn aláti ọjọ́ yẹn náà kẹ̀dẹ̀ nígbà tó rí pé gbogbo èèyàn gba náà jù everybody and do you know what tom was in london gbà tí ọmọ yẹn kú ó tó be some days no kò sí london but mo ṣáà rí i page ẹ̀ kò post anything ká tó block ẹ̀ dànù tó bá gbé wá báyìí tó bá gbé láàrọ̀ fífi pé ajẹ́lọ̀sẹ̀ a máa ń blọọ̀kì wọn ni ṣé ti yé yín so for days kò sọ nǹkan kan everywhere was silent do you understand nígbà tó wá tó stage kan tó wá rí pé gbogbo èèyàn wà lórí ọ̀rọ̀ yẹn bó náà ṣe jáde tó ṣe làámọ̀ nìyẹn là lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn ó fẹ́ ó làmọ́ ó fẹ́ làmọ́ gbogbo èèyàn lórí and God said o oh, òun ríran ọlọ́run alákejì ọlọ́run orí òkè ọlọ́run gbádá ọlọ́run àwo ó bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ póun wà nínú One trance. Tell me can somebody share when èèyàn èèyàn lè máa bìyàn bẹ́ẹ̀ yẹn kí ẹ má you are causing confusion in the society tell me what is it kí ló ṣẹlẹ̀ gógó nísìnyí wọn ni owó tó wá ló wà lọ́wọ́ enjoy. this guy already and he's a friend for real he's a friend to Mubad. they are close friends up to date kò sọ̀rọ̀ sí pé òun ò ẹjọ́ òun ò kò sówó Mohbad lọ́wọ́ òun o he said nothing and don't let me don't forget because Ogun State people believe one thing mo sorry to say this o before before I love them so much I I'm not hating people up till now but when let us call a spade a spade do you understand and it's not, I mean, not, I'm not saying it's all of them that is doing like that, but they believe that they are superior than the whole Nigeria papa. Wàá máa gbọ́ nígbà sorry to say, oh, I'm not rude though, I'm sorry, and nobody should come for me for this, I'm only doing something because oh, no man sorrow, sọ̀rọ̀, one or ọjọ́ bí man sorrow. Koda ob obu ó bú ó máa ń bú oríṣiríṣi àwọn èèyàn má dignity and I mean people in our society so nígbà yẹn he always call he always call professor Yemi Osinbajo vice president uncle uncle uncle Ta a bá vice president uncle uncle uncle they believe that they are better than other people other state, even in Yorùbá land in fact wọ́n gbede international level tó wá nígbà tó dé orí Facebook wọ́n máa gbọ́ Ògùn state ìjẹ̀búrò ń wà nígbà tí professor professor yẹn sì wà ní mi ò àrùn Dubai I was just telling you the truth Ògùn ló ń wà ìjẹ̀búrò We are, they believe that they are better than others. And let, let me tell you, a lè lówó jura wa lọ wọ́n jura wa lọ jìjàkadì but wickedness torí pé òfin ni àwọn èèyàn ń fọwọ́ gbá tí wọ́n pa lójú tó ń tẹ̀ mọ́lẹ̀ tó ń ṣe yamayama tó máa and again let me tell you something you see that Toun Onajobi he always instigate fight cause trouble as if He come for government. I'm not fighting for government, you. But let me tell you, people will be thinking that he's fighting for the citizen. He's not fighting for anybody. He's a travel person. He's a Benny. Racist, He's a tribalistic lady. She lie more than anything. Okay? And she is gatefy. And she take advantage of anything. Anytime. Of recent, there's a case of uh, somebody who died also there is one year and ẹni yẹn wà lọ́tàn kìnnìkan kìnnìkan you know quick quickly wọ́n máa assassinate wọ́n pa ẹni yẹn you know tó wọ̀n náà jọ also need to be investigated bẹ́ẹ̀ ni mo sọ they have backbone wọ́n gbójúlé nǹkan sotiye Ogun State is not the only one in Nigeria I can count Ogun State people who are there with me when they can when they, they can give you shit they don't want any wọn fẹ́ kọkọ kọta sí wọn they are too mean so ti they can give you shit wọn ò dẹ̀ fẹ́ kí nǹkan kan ta sí wọn àná wọn tún máa ń ṣe ìkà fún èèyàn tó bá súnmọ́ ẹ ẹ mọ nǹkan ìjẹ̀bú ni mo ti gbọ́ ẹ má bínú ẹ̀yin tẹ́ bá da níjẹ̀bú wọn máa ní ìjẹ̀bú ṣé ni ìjẹ̀bú ròmù dọ̀bálẹ̀ gba etí èèyàn ẹ mọ nǹkan tó ń sọ yẹn ní ìjẹ̀bú wọn ní pé ìjẹ̀bú máa ń dọ̀bálẹ̀ gba etí ni wọn máa bẹ̀rẹ̀ they will be they will be respecting you they will greet you and bend when they are greeting you and give you respect in the people's face like this But, you know, when somebody wants to, in our culture, when you want to greet people, you bend, you know. And then, on their way bending their head, their hand also is up. They will slap you when you thinking that they want to, they were actually respecting you. Do you understand? They said that. They, it's, it's common to them. I live in, in the midst of Ogun State, and I've seen many of them that have come across many of them. They cause trouble, they are very mean, most of them. I have a testimony about the, but one in thousand. They love money. There's nothing they cannot do because of money. Yes. It's not a joke. Like when I was growing up in Ondo State, I'm from Ondo State, Ikare, I mean, especially, I mean, from Ikare, from Ikare Akuko. And in our, in that Ikare, we are, I mean, we, we love people. We love strangers. Yes. People, those who have in the Caribbean, before because we have we, we, we have a lot of we are we are industrious. We have all the tribe of Nigeria. They are much in our states. I mean, in my in my local government. Akoko local government then. Akoko North. We have Hausa people. We have Igbo. We have other gbogbo tribe la ní ní Ìkàrẹ́ ní Ìkàrẹ́ yìí. But they you normally tell us to to be afraid of Ijebu since I was small like this. I've told this story many times. Be careful about them all. Oh. Be careful about them all. Oh. Be careful about them all. Oh. I'm sorry. I'm not. It's not. It may not be all Ijebus, but majority carry the votes. Do you understand? And when these people do bad, They never feel remorse. They never feel guilty. They never feel sorry. It's, a, it's not in the agenda for them to come out and say sorry or to feel guilty for what they have done. And what man ni e ní èdè kan tí mo tún máa ń gbọ́ lẹ́nu wọn. Ìkan nínú wọn máa ń sọ pé ní ẹlẹ́yìn ló máa ni. That if it is, I mean, if uh, eh, Ijebu people commit crime, then other states will pay for it. That is, Wasiu used to say that long time. That ẹni ẹlẹ́ni ló máa ń rẹrù sún ní that they will cause trouble they will be the one doing it they will put the problem on somebody. Wumi is she's not from Jebu actually she's from Lagos State Epe. A lot of people sending me message inside my inbox is Wumi is Wumi is Wumi because mo ti sọ̀rọ̀ lánàá wọ́n fẹ́ kí n padà wá síta kí wọ́n máa ṣe don't send me anything whatever I want to know, whatever I, I feel like, if I want to know something, I can go to market or Facebook, marketplace or Facebook. I can go to TikTok and do some shopping. I can go to YouTube and try to see what exactly what is happening. Stop sending me rubbish. Because if you want to be sending me things, if you send me things, you want me actually want to get my attention for me to support you, I will against you. Because We are not moving by what you do or what you send or what you say. We are moving by the Spirit of God, the truth, nothing but the truth. We are on the truth. We cannot allow, okay, evil to continue to destroy good. I'm not saying it's the one, it's not the one. Or there's fights. tó bá tiẹ̀ wá yá gan tó bá tiẹ̀ tún wá tú àṣírí why do you keep so long Kilo te tẹ́ fi ṣe ẹ̀yin gan tẹ́ bá tún tọ́jú àṣírí gan tẹ́ tún kìpẹ̀ gan you also criminal máa tún wé gbogbo yín náà lẹ́ máa tún jẹ nínú ìyà yẹn. You see, those who cover their sin, know them alone, who also partaker and ah, know it and know what happened, you cover it. You are you, you will not prosper also. You will go, you you will be punished as well so ọ̀rọ̀ tó ń là ń sọ they never kò sí wọn máa believe pé they will use to tell you when Ìjẹ̀bú they will tell Ìjẹ̀bú to go for people even on media anything they do they go for you they believe nothing will happen who are the one behind it and what make them so superior than other that they believe they can just do shit they can pour nonsense on this thing kò see compensation for the all the nonsense they've done no apology nothing Nothing, I'm telling you. They feel that nothing will happen with all the evil K1 did to me. He collected my life. He did many things. Even come out bank when you compensate him after the trouble they kill the father. But there's no there's no compensation like this. Oh. They still be boasting and still be telling you that they are better than you. And They majority of the Ayala they take your things, take your post. When you help them, you are in trouble take your tin take your po take everything and then they see wọ́n tún máa fi gún ẹ lójú wọ́n tún máa fi dà ẹ́ láàmú you see when people talking listen to them o but tí mo kàn ń sọ náà ni pé ta ló pa ogun rakarimọ́ là ń sọ yìí o ẹ má gbàgbé o Ògùn state ní Abẹ́òkúta ni bàbá Karimọ́ Ìjẹ̀bú ni ìyá ẹ̀ so full ogun ni tó bá fogun ja Wùmí kò sí nǹkan tó burú ń bẹ̀ torí inú ẹ̀jẹ̀ ló wà is in the system you understand me tó bá tún wù ó lè ṣògùn tó bá wù ó lè gbé ogun tó bá wù ó lè fògùn jà ṣó ti yé yín torí ìlú ogun tó ti ń fògùn jà àwọn èèyàn tó sì máa ń ba ayé èèyàn jẹ́ ti wá orúkọ amárùyàn ṣé ẹ mọ̀ pé mo kọrin rí nígbà tí mo kọrin gbà yẹn ṣó ti yé mo kọrin mo kọrin gan mo fi bú lé bàbá mo fi bú ara mi mo ní ìkàrẹ́ ibi tí wọ́n ti bí mi ìlú ìka ọ̀rẹ́ ló ń jẹ́ when you have friends torí ẹ̀ i'm not used to friends like this now you understand because when i have friends they dey turn to enemy it's because of orúkọ ìka ọ̀rẹ́ ni èmi mo translate ìgbà tí mo wá rí gbígbé ọ̀rọ̀ bí ti ayé mi ṣe máa ń rí ni mo translate ilé bàbá mi sí ilé bàbá mi tí mo mí pé ìka ọ̀rẹ́ wọ́n sọ pé i'm from ìkàrẹ́ àkókò níbi tí ìlú tá à ń pè ní Ìkàọ̀rẹ́ I'm from Ìkàrẹ́ Àkókó ní ìlú tí à ń pè ní Ìkàọ̀rẹ́ you know if I have people if I have friends that later betrayed me or trying to ruin my life my their life not my life try to be playing game with their life not my life I believe it's maybe it's for my because of the name that I've been called because orúkọ máa ròyìn orúkọ máa ń ròyìn oríkì àti tó máa roni so Tóhùn Ọ̀nàjọ́bí ṣé ẹ ti gbàgbé ọ̀rẹ́ ni ó lówó òun ó ní Cute Abíọ́lá náà Abíọ́ Cute Abíọ́lá ò sọ̀rọ̀ sí títí dòní ẹ̀dẹ̀ tún fẹ́ pa ọmọ lọ́mọ ẹ mọ̀ pa ti gbàdúrà yẹn lánàá kò ní ṣe pa fún yín Liam ó ti yé yín. ẹ ti gbọ́rọ̀ mi bẹ́ẹ̀ ta ni wọ́n ń defend. ẹni tó bá ti wá ṣe nǹkan ẹjọ́ ẹjọ́ ọlọ́run ẹ má jẹ́ kó pẹ́ mọ́ i'm telling you i have a we have a lot of things tó yẹ ká sọ nípa iṣẹ́ mọ̀ pé wọn ò fẹ́ jẹ́ ká sọ̀rọ̀ ọ̀rọ̀ àdùkẹ́ gold yẹn wọ́n fẹ́ break ẹ̀ wọ́n ò fẹ́ kán sọ sí àdùkẹ́ gold kò kú ikú ẹ̀ tẹ bá wo bó ṣe sùn síbẹ̀ ṣe rí bí ẹni tí nínú ikú wọn gbogbo wọn pátá báwọn máa fresh ni àwọn èèyàn ti dájú gan o wọ́n ti gbàgbé pé àwọn ènìyàn wọn wọn ò ní rí ẹni yẹn mọ́ tán máa forever o but wọ́n á dájú wọ́n á dẹ̀ ṣe nítorí pé there is something they wanted to cover yes people are doing this also because something ni wọ́n tún fẹ́ cover that girl Aduke Gold tó late Aduke good. she was raped this eh, ọkùnrin yìí tó lóun máa jẹ́ promoter ẹ̀ àbí tó jẹ́ promoter ẹ̀ ó for ten years ọmọ yẹn dẹ̀ ń ṣiṣẹ́ can you believe that Aduke Gold wọ́n ṣe ń sọ̀rọ̀ ẹ̀ tó pé ó náìsí o ó náìsí o ó náìsí o ṣé ẹ̀yin rí ẹ wo ibi tí wọ́n lọ sí sí mo ṣá gbàdúrà kó má tún lọ máa tú owó òkú ẹ̀ sọnù níbi tó wà yẹn torí nínú igbó ni wọ́n lọ sí sí. do you understand what I mean? at the end tí wọ́n bá fẹ́ sin òkú ẹ̀ ní future àbí tí wọ́n fẹ́ síbẹ̀ yẹn bá wà ní gbóǹsì wọ́n lè ní tí wọ́n bá kọ parí wọ́n lè ní wọ́n máa lọ tà wọ́n lọ owó òkú ẹ̀ sọnù. I don't even talk that day tí ó dé tí wọ́n ò jẹ́ kó lọ sí sí ibi tó ń sọ pé wọ́n sin kìíní síbi kan náà wọ́n fẹ́ lọ sí kọ́nà òṣèlú sí síbẹ̀ sódà kò ní di nǹkan tó ń wú kiri létà ìkọ́sọ́ lọ́jọ́ kan jọ́kan náà máa tún lọ wú ń bẹ̀ yìí náà máa ní wọ́n fẹ́ tàbẹ̀ yẹn. tó wọ̀n ọ̀nà ọjọ́ bí ọ̀rọ̀ tó sọ yẹn ẹ má jẹ́ ká gbàgbé mí ìgbéjáwó mi bọ̀tọ̀ ọmọ kékeré tó ń pè ní Liam yẹn kò sí nǹkan kan tó fi béèrè fún àwọn nonsense àti rádàdà táwọn èèyàn ṣe fún lórí mídíà yìí àní gbogbo èèyàn náà kẹ̀dẹ̀rẹ̀ wọ́n gbúdọ̀ a gbúdọ̀ say no to all this nonsense táwọn èèyàn bá wà láyé tí wọ́n ń béèrè fún assistance wọn ò ní réyàn ṣàánú fún wọn tó ń bá ti wá kú tó ń gbogbo nǹkan ẹni tí ò bá dẹ̀ ní majority of àwọn tó ní resources náà ni wọ́n máa ń pa wọn bẹ́ẹ̀ ni mo sọ fún yín because wọn ò ní fẹ́ kí some secret open tó bá dẹ̀ tún lọ yìí ó máa make àwọn ẹlòmíín rich another business of of making themselves rich now is to kill people torí bẹ́ẹ̀ when you are making it when you are going wire when God has blessed you you be careful about people Nigeria is going to another level now by they kill others to make themselves rich and now they are spreading evil in the society they encourage people not to work you can dress as you like as you like even You know, you can do nonsense in the society and they be pumping money to you. And those who are pumping the money also to do nonsense, they should be sanctioned. If like those people mo rí ìdí tí Bobrisky náà sọ pé wọ́n tún dáwó rẹpẹtẹ fún, they just want to oppress the society ni. Ìgbà tó yẹ <laughs> I don't want to say this. If I say it, it will affect many people. Ìgbà tó yẹ pé àwọn celebrity yẹn iṣẹ́ tán máa gbà ń sìn wọ́n ń gba owó ju àwọn tó ń ṣiṣẹ́ lọ. They are spreading nonsense at times, most of the time and they are getting money more than the people who are actually working ṣé láìfi yẹn balance yẹn kò balance tó bá gbọ́ yín balance ni ikú fẹ́ ikú ikú ratio àbí kí you ń pè kò balance. now wọn ni wọn tún dáwó fún yẹn èyí tó ń pè Bobrisky yẹn náà tó ṣe ń da system wàrú yẹn ọmọ Ogun State no, ni Wasiu Ayinde is part of the godfather tó ní majority àwọn tó dáwó fún ọmọ Ogun state ni wọ́n they are doing something Ogun caucus want to ruin Nigeria but they should forget they should not forget that Ogun Nigeria is not belongs to Ogun state alone belongs to the whole Nigeria either home and abroad everybody that love the country need to say the truth and have right to say the truth when you when you talk now all these celebrities they will come for you they will tell you if you come you collect you, go, you collect ṣebí on Facebook you too you collect both home and abroad you are doing bad thing in society if you don't kill you do this you do that ẹ̀yin nìkan ni bí ẹkún àkókò jẹ àti kékeré àti àgbà yín. you kill Mohbad none of you when Mohbad when Mohbad was killed nobody talk among these people sharing money Among these people sharing money, giving Bobrisky money, none of them speak about Mohbad, Mohbad, eh, this or Mohbad's death. Nobody. Nobody talk, nobody, nobody even mention it. None of them. Because they are collecting money also, they are not giving tax to the society. In abroad here, they pay tax. Oh, they are the celebrity, they pay tax, yo. They, they cannot even use their life the way you guys are using yours in Nigeria and that's why money most of the time if abroad is hot if Nigeria is hot you move to abroad if it's cool again you go back home you are playing on people's intelligence doing as if you are writing people you are you are you are giving I mean bad bad you are initiating bad into our system to our society ah dem gbọ́dọ̀ sọ̀rọ̀ most of our if you come you collect if your government are i'm sorry it's working but omi pọ̀jọ kà lọ torí gbogbo ẹ̀ náà majority of you gan pàpà of recent you want to go to power you want to be you know you want to rule you going to all these people you know, just to you know just even use your body to bribe some at time but thank god àwọn tó wà ń bẹ̀ yìí wọ́n ti ráyè body wọ́n ti wọ́n bá ti rí body gan wọ́n máa wòran báyìí kò ṣe nǹkan kan fún wọn ó ti yé because ẹjọ́ tó ti wà wájú ọlọ́run tó ti kọjá ìjọ sìgá àti gbó but we are talking about tóun àkànjá yẹn náà sí ni. àwọn èèyàn tó rí lè ń fún yín ní audience the people who are giving you ọdẹ who rí tó build yín àwọn àwọn tí ò tí ò lówó lọ́wọ́ ló build àwọn celebrity náà go and check them àwọn náà máa ń pè ní fans torí ẹ̀ most of them máa ń sọ what do you like about this person mama ni i don't like you i don't even know so, some of you gan ọ̀fíìsì mo ṣe ẹ̀mọ̀ yín lórí kínní mo mọ àwọn tó ti dàgbà tó ti gbà nígbà tí àti serious púpọ̀ tó yẹ pé a serious but tí ó yẹ pé life wa àti dey stage yìí this is tó yẹ we have a lot of responsibility we too want to be somebody we don't want to a lè máa kàn wòran kan àmọ́ àwọn tó máa tag me what do you know about this person man who, is him i don't know anything and it's true i don't know anything i don't read some of their story àmọ́ ò bring wọn down because mi kàn kí n wo ni mi ò wòran sí sọ̀rọ̀ ìrànlọ́wọ́ sí ẹ̀ mọ àwọn tó wòran ni àwọn tó bá máa wò yẹn ọ̀pọ̀lọpọ̀ ló kéré ní orílẹ̀-èdè nàìjíríà tó ń wò yín lókè tó ń lè pe you cannot do anything for them but irú Bobrisky yẹn ẹ máa da owó tó pọ̀ ẹ máa kó fún all of you that ẹ da owó tó pọ̀ yẹn wọ́n ti sọ pé kẹ́ wá máa sọ bí EFCC ló máa ṣiṣẹ́ yín wọ́n ti ní kẹ́ wá sọ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ọ̀dọ̀ ẹ̀yin gbogbo celebrate lẹ jẹ́ àbí no gift yín but how many èló tax to yẹ kẹ́ ti san fún government you show you if Nigeria you see because a lot of you too they are using your account to collect money of Nigeria yes some of you also they are using your account to collect money it's not all all some you know all of you are involved in it they use your money account to collect money also you are part of destroying the kankawo and the brother that is sitting in Nigeria and also bad influence tẹ ń gbọn yẹ̀pẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà ẹ ń gbọn ìdọ̀tí síbẹ̀ ni gbọn ìdọ̀tí gbọn ìdọ̀tí síbẹ̀ even though you want to give that boy Idris money you should hide it but you still want to do it to the government government is facing a lot of things so tẹ́ bá ṣe kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ Idris also is from Ijebu is Ogun State you are doing it face to face because you just want to be fighting the government you want to be fighting the whole nation systematically what for kí la ṣe fún yín ẹ fogun ogun bu ẹ tó ogun pa. ẹ fogun ogun bu àtògùn ògùnpá tẹ bá fẹ́ fún lówó ẹ máa fún secretly ni hàn ẹ wá ṣù ẹ ni ìpè ń ṣù ẹ ọ̀pẹ́sì you are fighting government you are fighting government ni and you are telling them what they are they going to do nígbà tí wọ́n ti wọ́n gba private jet three private jet Nigeria ní ìlú tí àwọn China gbà torí pé wọ́n ní business kan wọ́n cause problem and majority of those money you know ní tí wọ́n fọ́nì ni pé gbogbo yín tẹ́ bá jẹ owó yẹn iná ẹ̀ máa ṣọwọ́ sókè bíi pé ìwọ̀kan òkan yín. all of your wealth you should explain it and pay your tax to the government yes all of you that pay the money you have the money to display like that pay your tax everybody is paying tax here pay your tax and support you can support the government as well A country, look at all the celebrities in our country, all over the world, even America. They help the masses. They do many things for their system. Yes, a lot of things, clothes, go and check. A lot of foods that people are taking, what celebrities are behind it, giving. They are helping also. It's not all of them that are helping, but majority of them, they help in overseas. But Nigeria one, you oppress, you oppress also. And you are oppressing the people who are lifting you. Àwọn tí ò jẹ́ èèyàn, àwọn tí ò jẹ́ nǹkan kan yẹn, tẹ́ oppress yẹn gangan ló ń gbé yín àwọn ló ń wo fíìmù àwọn ló máa ń wò yín àwọn ló máa ń ṣe tó bá sọ pé nǹkan kan go viral báyẹn àwọn ló máa wò yín olówó wo ló ráyè láti wò yín nobody olówó kì í wò àwọn olówó tó dẹ̀ ń wò sí orí Facebook ni wọ́n ń wà àtàwọn nǹkan tó dẹ̀ wọ́n ń learn you know every they don't wọ́n wà lórí Twitter wọ́n wo gbogbo fíìmù yẹn àbí wọ́n wá lọ sórí YouTube kan lọ máa wo fíìmù yín they don't watch mi ì lè sọ àwọn afrèkì ni o I'm telling you the people who are building you tẹ máa sọ fún ẹ̀yin fans mi ẹ jọ̀ọ́ ẹ bá ṣe kiri kan lọ síbẹ̀ àwọn kọkọ lẹ oppress lẹ ń bá yé wọn jẹ many of them wọn máa sick mẹyẹ ẹ nílé sọ pé gbà ẹ fi help wọn ẹ kó nine hundred hundred million lẹ fún Bobrisky wọn ò jealous ẹ ta ló jealous ẹ olówógbó tó ń ṣílẹ̀kùn fólè tán bá dẹ̀ ní owó tán bá ní kẹ́ san tax fún ìjọba ń sẹ́ẹ̀ lè san ó yẹ kí ìjọba calculate gbogbo owó tẹ́ ti gbà nínú system tẹ́ ẹ̀ san tax ẹ̀ kan fún yín ni tó bá nọ́ọ̀kì kan nínú yín ìmí máa force láti lọ́ọ́ máa gbé Saudi Arabia bí tọ́wọ́ ti sọ tax ni bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́dẹ̀ nílé gbé ńbẹ̀ torí wọn ní jẹ́ kẹ́ ẹ wọṣọ oṣù yẹn ẹ máa dàbá yàbò lẹ̀ bẹ́ẹ̀ ni so tó wọn ọ̀nà jọ bí má gbàgbé ṣó mọ̀ pé ó sọ prophesy ńjọ yẹn wípé bọ̀bọ́ yìí ń kọ́ owó ẹ̀ wà lọ́wọ́ abó ti gbàgbé ẹ̀yin èèyàn tẹ́ bá ti láìkè ọ̀rọ̀ tí mo sọ yìí tẹ́ bá dẹ̀ láìkè ẹ́ ẹgẹ fídíò wọ̀nyẹn ẹgẹ sókè ẹgẹ ìkẹtùn wò ó ní pé wọ́n ní ọ̀nà ẹ̀ kí lorúkọ ẹ̀ torí àwọn tó nídìí owó ni o kí àwọn bàbá ọmọ yìí àtìyá ọmọ yìí sunkún mọ́ ẹ̀yin máa gbowó monkey work babu dey shop am màmá ìyá ọmọ lọ kó èsì nínú ilé ó lọ tà á ìyá ọmọ àbí bẹ́ẹ̀ kọ́ ó lọ kó èsì wọ́n ló lọ ó lóun fẹ́ ta èsì kò tí ì lọ kó wá nílẹ̀ máa mú ẹnìkan kiri kan kìnìkan àní ìwà owó wà ọmọ ẹ̀gán ní owó ti ṣiṣẹ́ sílẹ̀ owó yẹn dẹ̀ wà lọ́wọ́ àwọn royalty àti àwọn celebrity kan bó a ṣe ń wà bíbá náà wọ́n wò wọn ló ṣe very wicked so tó wọ̀n náà jọ bí ẹlẹ́jà rẹ̀ so jọ tún wọnú ẹ̀mí yẹn lẹ́ẹ̀kan só kó àwọn èèyàn méjì yẹn bọ̀tẹ́ tí o dárúkọ ọjọ́ yẹn náà o kò jáde láti gbà yẹn kí ló fà á ṣé tó wọ̀n náà jọ bí yẹn yin èèyàn tẹ́ ń gbọ́ ṣé tó wọ̀n náà jọ bí ni àmì ṣé wù mí ni tó ń bá ló ń ṣiṣẹ́ fún wẹ́ẹ́ àdèrè sọ bóyá wùmí náà ló ń ṣiṣẹ́ fún o ṣé wùmí ló ń ṣiṣẹ́ fún ṣá wẹ́n tó wá jẹ́ wùmí ló ń ṣiṣẹ́ fún torí òun àti ìyábọ̀ òjò wọn close àwọn náà dẹ̀ ló rán bàbá ìjẹ̀ṣà mi ò sọpọ́ọ̀tì anything torí gbogbo evidence tó ń gbé jáde nípa bàbá ìjẹ̀ṣà ń jẹ́ wọ́n ní kò sí evidence kankan téèpù báyìí ni wọ́n ti rí wọn ò rí evidence ọmọ yẹn náà kò dẹ̀ lọ rojọ́ à ó máa ṣe nàìjíríà ṣé mọ̀ kan listen to me gbogbo yín pátápátá Ìyábọ̀ Òjó náà ń tan ọmọ Ogun State ọmọ Ogun State ló pe ìyá ẹ̀ kí wọ́n wá láti Abẹ́òkúta ẹ̀kọ́ wá láti Ìjẹ̀bú Òde ṣé ń sọ fún yín whatever you sow you repeat ká má o ó máa ó ó lè bó mọ́lẹ̀ I tell you it's coming èmi bọ̀ kọ́kọ́ èrè mi bẹ pẹ̀lú mi láti san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ wẹ̀rẹ̀ ló sọ it's coming quickly expecting okay expect so ni mo sọ mo ṣé jàre kẹ́ni my sister God bless you go to the gbogbo fídíò tí Ìyábọ̀ ti ṣe àmì tí tó ń ṣe ń gbà yẹn tó ní ọmọ yẹn ó lówó lọ́wọ́ pé Mohbad owó Mohbad ẹ má jẹ́ kí ìyàwó yé fi ìyá wọn tó bá ti fún lówó tó bẹ̀rẹ̀ owó tó bá jẹ́ pé kó jẹ́ bí hundred million lásán lẹ fún kó tẹ̀ kó jẹ́ bí fifty million lásán lẹ fún á ní good life á ní business á dẹ̀ fíìs lára ẹ̀ sí kìíní á máa ṣe dáadáa ẹ yé gbé nǹkan oníkọ̀dá ní kẹtù wá máa fìyà jẹ àwọn kìíní wọn ó ti yé ìyẹn bó ṣe jẹ́ o tó hàn lọ́jọ́ bí onírọ̀ of the universe àwọn ìka apààyàn apààyàn apààyàn wọ́n máa mọ àwọn tó bá pààyàn báyìí wọ́n máa bò wọ́n báyìí ni wọ́n máa bò wọ́n báyìí ni kéwọnù wà nínú I remember nígbà tí kéwọnù jáde nígbà yẹn ni ó wà nínú ìgbàlẹ̀ ibi tó wà ìgbàlẹ̀ eégún ṣé rọ́mọ pa ó wà ń gbàlẹ̀ tó lòun fẹ́ lọ jẹ gbà yẹn ló lòun joyó lórí ọmọ ọba gbà olórí ọmọ ọba tó lọ ṣe yẹn torí ẹ gbogbo ẹni tó bá ń pè lórí ọmọ ọba yẹn àkọ́bí yín má máa sọnù ni lágbára Kristi olórí ọmọ ọba tó lòun lọ jẹ yẹn ọjọ́ yẹn tó wà nínú ìgbàlẹ̀ yẹn ni Mohbad kú ni Mohbad kú ni wọ́n dẹ̀ ní kó sin kíákíá mo sọ pé gbogbo kí ló máa ṣẹlẹ̀ tí kéwọ̀n wọn máa dá dráàgì kéwọ̀n wọn ò ní dráàgì ẹ̀ tó ló máa jókòó lè ní a máa ní tí tí tí sanni bá ti rẹrù ẹni ẹlẹ́ni ló máa ń rẹrù sanni ṣé ìwọ jẹ́ sanni ni ayakìlà ayasasin hmm, àwọn alájàlẹ̀ wọ́n máa halẹ̀ mọ́ mi olọ́mọ kan ń jẹ̀bú ẹ̀yin kò ní jẹ́ fi pẹtrol dín dòdò ṣe lè fi pẹtrol dín dòdò ni. Hmm, hmm, ẹ nílé kírun lexpress this time around abẹ́fẹ́ kírun express ṣé là máa gun orin yẹn kọjá hmm, hmm. ṣé tún lè fata dúdú atagúgú ṣé lè fi létí rò ṣé lè fata gúgú létí rò nsìn ojú yín máa fọ́ dànù ni ẹ ní jẹ́ fi sódà ẹ ní jẹ́ fi jẹ búrẹ́dì kò jọ ó kàn jọ bọ́ta ni. wọn lórí burúkú apààyàn wọn tún máa fi killing boasting Wàsíù wà nínú igbó àwọn mẹ́ta ló wà nínú ìgbàlẹ̀ níjọ́ náà lọ́hùn they no reveal everything to me wọ́n máa pariwo sí wùmí o wùmí o wùmí o wùmí o bóyá wọ́n kàn bóyá wọ́n kàn náà kọ́ ọmọ yẹn àtọ̀ ń fún lábẹ́rẹ́ ọmọ àni wọ́n kàn lọ gbé sí i. tó bá jẹ́ wùmí gbogbo náà máa sọ pé ṣé rẹ́líìsì ọ̀kan wọn máa prolong mátà yẹn kí lọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ pé wọ́n pààyàn kí ló ṣe wá di nǹkan kéèkì tẹ́ fẹ́ máa ké jẹ ilé àgé kékeré jẹ ilé àgé díẹ̀ jẹ ilé àgé kíṣín jẹ ilé àgé lè jẹ what is the problem? mo rántí I remember the video wọn lọ gbé kúrò ni pé ó dẹ̀ ti gbé mo ti ẹ̀yìn ní gan mo kàn fẹ́ nígbà tí ó máa jáde ẹ̀mọ̀ kan tí tí kéwọ́n ń sọ Tolú fóònù mi ti fẹ́ kú the iPhone? Yes. Um, ẹ mọ̀ nǹkan tó sọ. ẹ mọ̀ nǹkan tó wí. nígbà tó tó jáde ó wá ń kọrin Mohbad ó wá ní eh, ìgbín pinky, pínkì eh, pínkì pínkì nìkan kìnìkan ló one praise only we thank God ẹ máa gbọ́ o nígbà tó jáde nínú ìgbàlẹ̀ wèrè tó wọ̀ ó we thank God for Mohbad died mo thank God pé Only we still have a lot of celebrity in our kingdom in our in, in Nigeria we have ẹ máa gbọ́ o we have uh, Tiwa Savage Tiwa Savage yẹn náà wà náà àwọn tó lókòwò fún un. Bobrisky ń ṣe láti bà orílẹ̀-èdè wa jẹ́ we have uh, Wizkid ìyẹn náà ìjẹ̀bú ni bó ṣe ń sọ mo sọ yìí o ẹ lọ gbé ṣé mo purọ́ ní ìpurọ́ that's it we have Wizkid ó ṣàdárúkọ àwọn bíi mẹ́rin ó darọ́ dàpọ̀ wá darúkọ David náà sí so ti yé yín ó dàpọ̀ darúkọ David last so don't worry yẹn mi pé yẹn ti lọ nìyẹn iṣan méjì iṣan kan tún ti cut forget about him apàyàn nínà nobody dragging him even because this now the private jet that they seize that the àwọn tuntun tantan tó ń gbà lọ́wọ́ nàìjíríà nísìnyí kò sẹ́nibọ̀dì tó sọ sí nítorí pé ó já mọ́ ìjẹ̀bú lórí ó já mọ́ ògùn stéètì lórí What for? Are they better than other Nigerians? Why can some people, some people will commit crime, they won't pay for it. What for? Why? nǹkan èdè tí Wàsíù pè lọ́jọ́ tó jáde nínú ìgbàlẹ̀ òkùnkùn tó one again. níjọ́ náà lọ́hùn She run your boat, so Is it true or false? Wọ́n wá ń pariwo sí orí Wùmí ni so that wọ́n á ní pé má wọ́ọ́rì owó ti wà lákàntì ẹ̀ wá gbádùn ayé ẹ̀ kò sí nǹkan tán lè ṣe fún ẹ wọ́n bá ti ẹ̀dá jọ ikú fún ẹ wọ́n á dọ́gbọ́n gbé ẹ kó lẹ́wọ̀n wọ́n gba passport wọ́n á gbé ẹ lọ but má jẹ́ ntàn ẹ́ the story the emblem will be on your case will be on your head forever wumi some people assassinate the father of my baby and they put my name gadagba lórí youtube when you go to google now just search Auto-Bola Kinikan to bring it out interview omo tí mo message i live in canada and that guy the father of my baby live in south africa and they put my name àná olórí burúkú wansha, wàǹṣà oko ọkọ eléyìn ṣọ́bẹ̀ àwọn eléyìn bí eyín gorilla àti àwọn eléyìn bí eyín aja, then they be shouting apọkọjá yé oríṣiríṣi they be abusing you àwọn olórí burúkú olóṣì because they are working for killer because they too are killers àwọn ọmọọṣẹ́ àwọn terrorists àwọn aláyé bàjẹ́. Toyin Onajobi now quiet gbogbo ẹ̀ṣẹ̀ tí Toyin Onajobi ti gbà lórí bíbà kò sẹ́ni tó bí fún ó lọ ń bọ̀ ni tẹ́mi bá wá bíbà you cannot come to Nigeria o oh. they don't want you to come to Nigeria Toyin Onajobi ó bú president president wà bẹ́ẹ̀ ó bú kò ní kíní kankan wọn mọ́ni kí ni wọ́n ṣe fún because they have bad bone lọ́jọ́jọ́ ń pa àwọn èèyàn ẹni tó bá ti mark why some people marking people in Nigeria ọ̀nà ọmọ tí mo pè ní i mean late late uh, Aduke Gold ẹni tó jẹ́ mánéjà ẹ̀ go and find out ìjẹ̀bú ni nà án tó tọ́jú ẹ̀ tó tọ́jú ẹ̀ tó tọ́jú ẹ̀ tó tọ́jú ẹ̀ tó tọ́jú ẹ̀ yẹn ah ah with trouble and the trouble that the trouble this girl tó go through nínú ayé wọn ò jẹ́ ó tún live long tó bá ṣe tó wọ́n bá lọ sọ́dọ̀ dọ́tọ̀ yẹn náà máa tó wá lọ pronounce tó bá ti lọ Ogun State kìnnìkan náà ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ bóyá ó sùtù àbí mo náà ti ló kọ́kọ́ lọ sọ́sibítù. So gbà tó pẹ́pẹ́pẹ́ tó ti ń fẹ́ máa detolerate mẹ́ẹ̀ ni wọ́n wá transfer ẹ̀ sí Ìbàdàn wọ́n wá ní pé ó ní kinní kan as a doc ṣé ìwọ àwọn èèyàn you don't know that doctor i'm sorry to say this àwọn dókítà tó ń bá sanwó fún tó pé wọn sanwó dáadáa fún nàìjíríà tó ń rówó gbà púpọ̀ tó ń bá sanwó kan tó ṣe gidi fún wọn wọn kàn fún wọn ní ten million lórí ọ̀rọ̀ ẹ̀ kan sọ pé okay declare anything against war kan declare war against ẹnìkan n tí òṣìṣẹ́ kan sọ kó ṣe kí ni ó ṣẹlẹ̀ kí ni ó ṣẹlẹ̀ lórí mídíà yìí náà àwọn èèyàn yìí náà tó máa ní àkókò gàgàrà kan wọn ò jẹ́ káwọn kan you can you can you lè believe oyè àwọn èèyàn tó ti súnmọ́ tó tí àwọn èèyàn yìí tán ti pa tán dẹ̀ ń go discovery ẹ jọ̀ọ́ o at this junction ẹ bá wa àwọn tán ti pa they are they are so rest in peace but let us put stop to this bullshit it's a nonsense ṣe gbọ́ ẹjọ́ ẹ̀tọ́rẹ́ ọlọ́run àwọn tó jókòó sórí mídíà yìí náà bí Mohbad ṣe kú gbogbo àwọn yàtọ̀ sẹ́nìkan ṣoṣo tí wọ́n tó give audience níbẹ̀ other ones wọ́n give any audience wọ́n give wọ́n care fún anybody gbogbo wọn bí Mohbad ṣe kú yẹn wọ́n sọ bíi pé bóyá celebrating ni they don't even care because àwọn big gun wọn kan wà nínú ẹ̀ the big gun of some of the celebrated big guns i can tell you many of things wọn sọ pé they are part of it that is why they never solicit for it they never want anything to be kini and these celebrity are the one enjoy the na nation most in nigeria i'm talking about nigeria celebrity they are the one enjoy this the country most the resources everything you know the standing ovation and they are not caring they don't care if anything happen to anybody They do things as if they want. They are the one that created the nation. If there is no nation, shey might just celebrate the nation. If you are being celebrated and you call a celebrator of a, a nation, you should build for the nation to be okay. You mean you should support the nation to be okay, not to ruin the nation and support and destroy the nation. What is it? Are you the only one in the system? Majority carry the vote. You are just few. You cannot continue destroying. You don't create job opportunity for our people. You only create I mean, you are giving bad attitude. I mean, you are teaching them how to be bad. Many things then ṣe yàtọ̀ sí tí wọ́n bá ti jó tán bad ni. People be struggling to make the country okay. Some of you that are enjoying the country, you be destroying it. What is it? Tí wàhálà bá dẹ̀ ṣẹlẹ̀, you believe as if nothing happen, kò concern yín. Anybody, anybody, anybody, anybody, kò kó kú. You must be there with we put mouth àti gbẹnu kì í ṣe ẹ̀yin bàbá yẹn o ẹ̀yin kan wọn ẹ ti mọ àwọn tá à ń sọ ń pa wọn ẹ ti mọ àwọn the group of legion of terrorism àwọn ọkùnrin àti obìnrin wọn tán máa máa dẹ̀ ṣe bí ara wọn bí pàtàkì you slap the nation you slap the, the government you slap everybody you destroy the system you don't know you are build, you are not building you are destroying so a word is enough for the for the wise don't come for me you come for me you take more okay me no dey fear you okay because àwọn tẹ́ ń palẹ́kùn yẹn ẹ máa máa rẹ́rìn lábẹ́lẹ́ kíkíkíkí olórí burúkú yìí náà gbogbo yín o a ti sọ aṣáà ti sọ̀rọ̀ ń sìn ogun Ògùn state ni o ẹ bá tẹ bá tó Ògùn state bá gbógun tìyẹn gbàdúrà ń sìn o ogun Ògùn state tán bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ wọ́n máa fẹ́ finish ẹ̀ ni ogun Ògùn state bẹ́ẹ̀ ni bí ogun Kàrímọ́ oníkànmọ́. nígbà tí ìjọba nàìjíríà gan ò fojú sí ogun iṣẹ́ wọ́n ti mọ kẹ́sì yẹn for long but wọ́n fojú dín ní ogun Ogun State èmi fẹ́ máa fẹ́ lè ṣe lọ tó wọn ọ̀nà jọ bí ẹni bá gbàdúrà òdì lórí mi ẹni bá ṣiṣẹ́ ibi lórí mi ibi yín kò bá yín gbogbo bá ṣe fẹ́ kórí fún mi kórí fọmọ mi kórí bẹ́ẹ̀ fún ẹ̀yin àti ilé yín àti ìdílé yín àtàwọn tó fẹ́ yín yẹn bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà gbogbo ibi tẹ́ bá ṣe ní kọ̀kọ̀ ní gbangba kíbi náà dà lẹ́yìn lórí ègún àti ìpínyín ó jẹ́ sí yín gbogbo ibi tẹ́ ti ṣe ní kọ̀rọ̀ tẹ́lẹ̀ ọlọ́run máa tu kò ní bò láṣìírí the bible says suffer not the evil to live the evil you have been doing to the system the almighty god will reveal it to the whole world and you be punished for it i pray as from this moment our country will change for better they will stand on their feet yes to go against evil in our system and our system shall change for better in Jesus name bó ṣe jẹ́ nìyẹn o èmi tún fẹ́ lè ṣe lọ ẹni tó bá ní má dé mọ́ àbí tó bá ní kí n má wà mọ́ ni mi ní dé bá èmi Fọláṣadé Bọ́lá bẹ́ẹ̀ ni o Ṣoboládé Esther màmá wá màá sì máa bá àwọn olólùfẹ́ mi láyé àti láàyè you hate me for your headache with no bloody care ẹni bá sọ wípé òun ò fẹ́ rí mi láyé ìwọ ló máa ṣàìsí ẹni bá lóun fẹ́ rọmọ mi láyé ìwọ ló máa ṣaláìsí ẹni bá gbógun tì mí tó bá gbógun tọmọ mi tó gbógun tàwọn olólùfẹ́ mi tó gbógun ti platform mi tó gbógun ti pè mí ọ̀run máa fi kú tu yín ká ọ̀run máa fi kú pa yín dànù gbogbo ọ̀fà tẹ́ bá ta yóò balẹ̀ sórí yín back to sender bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà in Jesus name we pray.